ki fana na ya koro jide tu buru yo ki mai fana na ya gwaka ya tu de yo ye ba ki man na ji koro de tu buru wuta kan wa ya tu de de na ki sifa ne wa gu je no ki mai le de ne jun ala ni tuna ye ta ki zinji ma a jafe jiyan doki na le shari'a musulunci ba na take ga al'amuri marunan nukar ga yi ya karshe lokaci gabe don wani yiki tusa shi ya zunubi jiye na gwari e zaɓe a gangani da yi na allah samu dace aya ji da hadisi shi na jiga ga ya tu o tu buri koro o tuguri ya waka de fi jeje na ce shiga شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليه وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه يجتبي الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب سيد يشرع لكم من الدين وعلى دي أيضا دين ما وصى به نوحا يعني الذي نوح عليه السلام وجوصيت تولا والذي أوحينا إليك دين الجوار بأوان محمدنا وما وصينا به إبراهيم بين إلى جانب إبراهيم وصيكي وموسى النبي موسى وعيسى النبي عيسى أن أقيموا الدين كجاء الله دين أخوانكني ولا تتفرقوا فيه ما كتير ترجع دينهم كبر على المشركين ما تدعوهم إليه wawon titi mushiriki biye na waya gajin abiya jina a cewa ne gani ne tubu don ya zane ji dawa na wuji kiyo wuyi zaji gabiya wo gasa ko almala ne a cikin wani sai ce latu na gan والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر sai ki shi kuki da lokaci sai ki galle ne za ni fata janaka illal ladina amanu sai da jan imani gina sai ta fi da ni abu wa amilu salihati a cikin kirkina wa tawasaw bil haqqi amma wasa wasu ce ke wala sun gaskiya ne ne ga imamu shahidiyo wata waso bi sabra muke ji wasu ya ji foro ga ya ta ku gangan ya kulki sai لكي lafiya ga alƙur'ani ne كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن آل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون كنتم خير أمة أخرجت للناس ya ga zai ji alkhairi ga mini ya al'umma shona lati ya zawan jiji na kila ya shiga da alkhairi ga ta muru na bi maruki ya ji koro da tuguri wata na hauna anil munkar ya mai kawai tujeje wa tu'minuna billah ya mai imani ji da soki walau amana alul kitabi la kana khairan lahu da alul kitabi ga imani ji wa kana alkhairi ya ga sai ce lasu ne daga قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين قل جاء هذه سبيلي يقول يعني محمد دنا أدعو إلى الله ميزا جلوه كويتي على بصيرة تاتيه إلميو أجي دعوة تاتيه جايتي أنا ni ale muhammadu wa mani saba ani to zai ji ba la na so e ta ji le ko se ki wa ma ana ni na mushriki ma se de mi de je la pa pe ti ba kina wa se ke la na ga alladheena imma kanna hum fil ardi aqamu ssalata wa atu zakat wa amaru bil walillahi aqibatul umur zane ga lafiya zokici ta tiye kingo ko waje president ko governor ko yasu ko chairman ko kansala ko mai anguwa ko emiso ko baba ko da ko na aqamu salata la salla ku yiki wa tau zakata mai la zakaya wa amaru bil ma'ruf ya mai foro da tunguri wana hau anil munkari a mai kagwayen su da yi wani layi a kibatun umuru ya shi ke bayan lamari fata daga ta ne goya sai ci buna annabi sallallahu alaihi wa alihi wa sallam ga man ra'a minkum munkaran falyughayyiru bi yadi sanan ga ne jeje mi ne wani lahu je ba de fa in lam yastati' fa bi lisani kaga waje yi kono gashi gbabe gwena shi gbabe gintare fa ya yastati kaga waje yi kono gashi gbabe gintare na fa bi qalbihi shi gbabe mai wayi wa zalika dhaful iman na magayi na tubo kuga ni ne imani wannan ahmad to muslim to abu dawuda to a tirmizi to an nasa'i ta ibn maja a ga gwadis na da daga ruwaya hadisi sai da kudribo ba ga sai yi sai da kana hadisi 6250 hadisi na da hadisi ya hadisi sai ku kudri ke daidai ruwaya imam muhammad ya bukhari da muslimi to abu dawuda nga annabi sa sallan sai da sahabu shiga iyaku wajiru sa da turukati me giye gamba ega dị egufe shi ekota kafai fa'in abaitin illal majalis ya magali ega ya je bambas ya tebu na sai eko kafa fatu tsarika haka ya ya ake eko na a ne da shiga ne ake eko na gabdul basar wani amma ya kwata yi na na ne mbasa ya wa kaful adha jọwọlé gun tí ó ya wé takùn tí èkó ula tí a wo kọjọ tí èkó ula tí a wo gúṣàgbà wúṣe láì kaful adha wa raddu salam wọ́n kí nínú àti yẹn kó o jẹ fòrò yóò tún wọ́n tó kàn wáyé ètò Allah ya er samu dace zane ga ya ji foro da tuguru ke kan waya ki da jinin sifa ji da wani gwayo jinin mini sifa wuki yo nga ji wuji gocecu waga ji wazo ji gocecu waga ji foro da tuguru ji gocecu waga akan waya fiye da kabo to ya ce waga a wuka to wugo to ya ce kacha ko jibo to wa ya ya wuce ga ji alaka ya kwa da kiyar ce ci gwai ga layi layi jirin kali ezu waga a adiri ya soko waga ji wuji tazu waga ji wuji ye waga ji waji wato ya ce gajibu a diya goma gajibu a diya wo magajibu a diya yemu sai ke lati daga وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم أجا فورجا سيجا عجبو تايا تيتبوجي أما لن يعتذوا أما لا صلى قواجي كني أما لا زكاة يبون عجيني يقولون لك دونا zanage ji dawa wuce jin al'amu bil marufi wannan yi anil munkar na ga je gaskiya a ce da mini zaba gaskiya jo ba na gaskiya ga falo ne ga wa falo ba na gaskiya ga cina ga wa lo ga mu kai sai ga ga wa idza da'awnakum ila al-burhanika na jawabukum jahalan bila burhani wa idha da'awnakum igayye ila al-burhan da wa kun dalili ya wa kun gaskiya kana jawabukum jahalan bila burhan yana yake je gwe ja da gwe ne ni, ne ja ne ka daga na min muqallidatul ula alifu kaza aba'ahum fi salikil azman a ci a gaisun da kwanda kwai shekaru gai mata alayi mai ne ta nan da dalili تلك لقنا من المؤمنين رجال صدقوا ما عاد الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين جو أدي رجال زبالي دو صدقوا ما عاد الله عليه alikon na ji da sai ya ba sun gaskiya gaskiya maza Allah to amma ji wuce ta ce mun su da mu mu dinan agwa sun ya wuce kaje da ya ah, ta da amaje ah, da shi ke dan wannan amaje ah, ba mini ti fe da ne ji foro be tu ma ka waya ti je ne u je imi ni ka ni wo ga yen ne ji aji ne je ni mi guje be yesu ka ni wo ga yen na u ja lu ba ne je ni mi ga ni ga soko bo kwa ni ne ji go ga lu ba be yesu ka ti wa be ga ga da ji ne se to no je ni ni ano ga mo na su ta pe su se ti gan فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين فاعلم جئلني أنه لا إله إلا الله كاجز واجب كاجز كينا في الله واستغفر لذنبك وما وغفر يا ذنبيه وللمؤمنين وما بغفر يا مؤمنين نعم، ngama لا sheikh والإمام الألامة المجدد shekul islam muhammad ibn abdul wahab litafiya usulu salatu ga babul ilimi qabla alqawli wal amali babi ne ga ga ga al-imam al-mukallaba je ko ga babi ga ni wade yazo ni wo gana ni wade yazo odikina ka ni olotuna al-ilmu qala allah qala rasuluhu قال الصحابة هم أولو الإرفان إلي متيتي غن أنبي غن صحابي غن إبن زيجي إلي من غدانا من علم نصبك للخلاف سفاهة بين قول الرسول وبين رأي فلان وجي إلي من غيغن إغاني بكينا ودقون يغاني جغزان وكياري إنا بين أن ندين بما استعلوا به من الآراء والبوتان آل السنة آل انبيدي أبا يرأي غنغن جكمن انبيدي أجاجا ديننا zanage ji dawa na waga hutu lotu gangani da ilimi na sai ki gayi wuna a ta'murunan nasa bilbirni wa tansauna anfusakum wa antum tatluna alkitaba afala taqilun ngba ye te di la foro gan de tunguri ya me ka ya ya to me la ti e batan le ge di an ka di ana se tu go iso mi ni sifa ne wa gangani de za ne di wa ne na u to ku gangani di akuri di واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور رجوا أقول جيتين رجوا نقول لكم sai ta ga ni daga wasu kama sabara wani la'azmi ni na rusuli a kuri kike ni na wani la'azmi ni na rusuli yi jin hakuri na ego na yi baba to annaba ne shi dorin zane da yake ji dawa dare wa gulu ke kuduwatu ya sawangi ya zawangi ji wuje wa ji foro da sallah omeri sallah wani foro da zaka wa mai wa zaka wa dukiya ko wani foro da alojima to mai alojima ya nga o yege nga aji kio nga aji mboji tete lati na gan qala ya qawm ya ra'aytu ara'aytu min kuntu ala bayyinatin min rabbi wa razaqani minhu rizqan hasana wa ma uridu an ukhalifakum ila ma anhaakum an anabi ya ce ga za don jiga ya ba an ya jama'a miji yayye ya in kuntu ala bayyana timin rabi na ta ce ba bi aske daga ba sai tiyan bo wa zaka ni min rizqan hasana sai ki ma jazu ki am ta ba wula ni da yi wani wa ma uridu an ukhalifakum ila ma anhaakum anhu wa ga min da yi bai tiye da ne kai ga duwa na ba ngala da ga tana an kunuki wa ta'tiya mislahu arun alayka idha fa'alta azim gashi sai kan sai ga tabiya kanayya wato sai da jiman aibu yau ga kawai jan shi hadan mini sifa ne wabe da ne gidawa ne na wanda yi kima mana ayin dole aki da nungo udu ila sabili rabbika bili hikimati wal mau'izati al hasanati wajadilhum billati hi ahsan idza ilu adin yasle ko to tiyewe da hikime da wazi wangi wa moji jidali da yi ne jidali wangi nan ɗan wai ga babon za wangi yi tamar ta ba ni ba za wangi ji a zai je ilimi na da zai je ilimi yana ko a zai je jini ba na da zai dan ba zuma wani a da zane waje iko na da zai waje iko wani na da zane wajen mulki yana ebe ga misali annabi sallallahu alaihi wasallam ejiu ya ji annabi hasan ko husaini ko alaban bin sadaka ji annabi ga baki baki aluba aluba ala ta'lam anna la nakul sadaka ko ga yaji sadaka ya ji o nganu ce de control na tiwo ko ake balare ba su mando cingo le wuje yi ni a wuje be masalaci wa shabo yi masalaci

ko a kiyaye shi masalacin fegin sallah ne hari sami da cikin cikin sami da cikin zai yar hamakalla ina ce shi ya tuce waskar ya wuya ki wuce ya ce ki wule a e eh, bano ga yara makalla ne ga ya ki wule daga mamaki ne su wuce gusai musulmi a ta sallah jizo a ne diga ziga gangan wuyo annabi ya kura mai ba da musabin su ga ma na harani wa ma shataban wa ma shatamani annabi nan ba ya nan majin to kwa annabi ya dunga salle annabi salla kura mai go biya karu je kan e kan zan wuce da ba wani annabi Allah a tin ya gabe ade lokuda a ce shi a kile annabi sa ta ce fashi wurungo ce na ne da fashi rogan da suka ji ko ma ha ki a ne da kula haki mu za e a ina sai da ce wai ko wuce mu ce ga ya muhammad ya muhammad man yamnauka za go ta da ni annabi ga allah allah annabi e ya allah ko ke kowa mushrikin da sai ne sai ne ko ko ga wato za go da ni ngala ahada imani annabi ga ga da musulunci wala imani wani ga wahalwa walakin ni wahayi kan bi ajiwa ni kawai Allah uqatila kan ya guwa wala akun ma'a man yuqatilunaka ni ma ke pamba be zani ja guwa ne ya zanati da ja wuje ti ja on se diga ji tukun min indi khairin na min je bae min je baje ba de ba de ja ke ga ni te pata no la yu ja no to musun tun to mo lo ake ebere sahabe dabo inda ba ni juga annabi a fini lani laisa ni ka dika wala ni ka jabika wuji wala ya muji wala dawa ya wasu ku yoru la wala la la ya la za mu ma ciwo ne ga wato annabi da kuri ne gaskiya annabi ayu mun ce da wanke ko ne ani ife la ani ife la ari wọn kun ti daga mutu jale fun ya kawo mi ya je majo aslimu elo musulunci fa inna muhammadan yu'ti ata'a man la yakhafu al-faqr ani be tuare ari ya to ya ne sun da talauci ani ngole mana ne jale billahi da zanno ne waji ki wajeri munafiki kitati musulmi jodina aga ne bi waga wa annabi ga da'um ayaya li Allah ya kula nas inna muhammad ya kula sahabe bai zaje ga alibin da sahabi yuwu ba lole application ya ni ni babu wa ganno babu wa jinno babu wa jinno ga ikiyo ga ikimanyo zan go tiji wa kawo sika kaya zandwe tiji watu za kufia zandwe tiji area watao zandwe tiji watu sobo tiji bayani ya sai wale pata kio èkó yìí ká dán wọn mínísítà ní ẹwà bẹ̀rẹ̀ ní ẹ̀dí dáwà ní àdínkù ẹ̀dí sẹ̀yí gángan lè tó sì gan wọ́n kú lálọ́wọ́ kọ́lẹ́ náà áwù gángan yìí gángan yìí bẹ̀rẹ̀ ní ẹ̀gàn náà musa da anabi yaro ne wa gaji da guru ba no gaji da guru kana wa gaji man kana wa ji man ya wajen manya kuwa na bi musa a ni bi yaro na ya zane eh, wa ga da ji dawa na za wuce ba na waje da tuna wajen da ya ku firawuna ko amma shi ya eh wanda zane ga ake ji dawa da nan ga a cawo ca gangani da tauhidi eh bane ka kuna ni rubutu ma zo man nan ga yamma fara wa kai ji ne ne kiyo fa da kun wanda ma tauhidi la ya sha zuwa la ilaha illallah sannan na ga yake ji dawa na wujiri a yake almasalihu wal mafasid addinu mabniyun ala almasalihi fi jalbiha wa dar'i lil qaba'ih al-imam sa'di rahimahullah ga addini musulunci a tufita ce jalbul maslahati be dar'i mafsadati ala amfani abi amale wa kaya bo bayani yayi goro egwa kan ya tunjeji inda marhala wuta zangoci dabo wunde kagwana washe ba wabe guyi na zangoci ma dabo wunde kagwana washe ba wabe guyi na sai da jintar wuyi ko zangoci ma dabo wunde to kagwana washe washe ba wabe jintar na sai da kiyan sai da yegbe zane da yegbe wajen wani wuga da jintara wane fiji zane da jin tare wa jiwo na ungaragin wa da yan gwa umade yi ko yan gwa wane su ji application yan na magana da yasin masali wal mafasidu ko ayo al-imam ibn rajab al-hanbali lita ke jami'ul ulum wal hikam hadith ne gbo be guni 34 ne gbo be guni ya ya ni duro dumi لو أما الخروج عليهم بالسيف فيخشى منه الفتن ابن رجب nga mezu tiya don wada ko yazo ci je bi kwaji e su daga ina muku kina allati tuaddi ila sabti dima'il muslimin na ji tiyan na wa jingwa lo shi je ya muslimin na na'am in khashiya fil iqdami ala al inkari ala al muluki ina da suna ga ga ga wa jin karu ya mulki ji shi an yi aji an yi buzi ahalabu wa jiranabu na adayi baba za ni uji ini uji eji uji da makwabci uji na lam yambagi lahu ta'arudu lahu shi na idin hali wuce wodo to ti mulki dici da yi wuce ya lima fi min ta'adil aza ila gairi e bore ga jani masibu ga da wuce gudu wa ga to zan wuce ya biyu a ta yadda na jabu كذلك قال الفضيل بن اياد وغيره أتنقى فضيل بن اياد بدا يجمع يعني أدو وعليك الأمر بالمعروف والنهي عن المنكر ili yugu yonu gwela na ina an ne ji dawon yonu gwela ina kata ka wasi wa wa te da jiban nan o ma te ne ga ene we jine fikirki wado nga mala mu'tazila ji bi khawarij ji min usul abu al amru bil ma'ruf wan nahy anil munkar da mu amma wuci kawabe shari'a da mu ce ba ji jumba ngala ta ge ka nga mala ibn taymiya ni ta ti al waqtiyo nga mini akida al sunnati wal jama'a jo wa yarawna al amra bil ma'ruf والنهي anil munkari على ما توجبه shari'a mina akida sun na gudo edi foro be tuguri amma ka wesu ne amma ta ce kai da shari'a goki bo khilafan lil mu'tazilati wal khawarij ibn qayyim ibn taymiyyah ga kita ce al amru bil ma'rufi wan anil munkari. ga wali hada ibn noma kana min usuli ahli sunnati wal jamaa luzumul jamaa وترك قتال الأئمة وترك القتال في الفتنة ومن أكيد السنة بودا وزيد جماعة مسلمين ko ga ke goye goshi ci jima wa magu ku zamani da sinema wa amma ahlul ahwa'i amma en bidiyaji kalmu wa tazlati ke mutazila jina فيرون قتال قتال الأئمة من أصول دينهم إيه جيدوا قولوا من أصول دين أبونا أما دا يسمع دا الأمر بالمعروف والنهي عن المنكر تبقون لك باتا نقوغا الأمر بالمعروف والنهي عن المنكر ويجونا غير يجونا الإمام الآجري لذاته الشريعة 325 وقام بعد نتبع بزم الخوارج وفي مذاهب ويباقي ويباقي قتالين galan ya tali fil ulama wa qadiman wa hadisa ba tun fayi to bani annal khawarij qawm suki da wari ba da jayo usatun lillahi ta'ala ali sukuba wa li rasuli ma ya ni sa sallan ba wa in sallu wa samu kage yi sallah ce kyazu wa bitadu fil ibadati cimar duk kokari ga yaji ibada falaisa zalika jinasi illahu yan wuce na ji sata na wajen amfani wa yi fi amra bili maruki ma da shari gadi ne ke lagan na a mai lauda ya gaya ya ji koro ji wannan yi anil munkari a mai da kan yana su dade wale ta zalika su in lahu na jan amfani ya nahu kawo ya ta'awuru na alkur'ana alama yuhuna ebe na ya e ji fasara alkur'an je tiya e ya na gashi ya ويموهون على المسلمين أما دا تيجي مسلمين بيري بيري تيوكواتي جيجو وقد حضر الله تعالى منه تيجي وان غير ويا دعين وعذر النبي صلى الله عليه وسلم عليه الصلاة والسلام هو من يتعلوا يعلوا وعذر النام الخلفاء الراشدون خلفاء الراشدون يبا هو من يتعلوا يعلوا وعليه وعذر النامر الصحابة رضي الله عنهم ومن تبعهم بإحسانه لو الخوالي هم الشرافة kawari zage biyayo al'anjasu na na jasa nan al'arjasu wa man kana la mazaidi min sa'ir khawariji nan da galam tu maza ba shi ne maza ba wari jonan ya tawara kuna hadal mazhabi qadiman wa hadisa E, eh, ki kuwe maza ba na ji tun daga fayi har da bani wa yakhrujuna ala al-a'immati masu umara amma da tiya sai da kuwa da shiji ويستحلون قتل المسلمين أتلا لا الذي يوفيه المسلمين ويوم المسلمين نجدنا أطلع على الأمر بالمعروف والنهي عن المنكر التي يعني الإمام الآجري وكيد كتاب الشريعة في 345 و 346 نفلا ينبغي لمرأة كهذا خارجي أبويا zane gani kokan ne kariji ya ji bata ne na kokarin ga bata yan ba qur'anu ba kun ji sallahu ya kun ji kaza na kare da Allah imanu ga kiya ga da gobe shi ajilan kana imamu auja iran imamu ke ci ko wajen zalunci fa kharaja kiya wa jama'a jama'a to sai da mallo ci ku kami nura wa sallah sai fa wuce k'u kuwa kiya wa ta'alla qitalal muslimina wuta jula da abi agu muslimi fala yanbaghi lahu in yasa an yabtara bi qira'atihi lil qur'an ne wa gajiru e wa bil qur'an ne ba ne wala bi tuli qiyami fi salati wa ma ke luba nafila waji kwa wani baka ke waji wa mituma wala bi dawali so mi ya zuna mo ke ke bano wa ke jiwo ma wala bi usna alfazi fililini e ga magu da katon ga ke jiwo ma idza kana mazhabu mazhabu khawariji ɗarfin maza bugari maza bai tsawari su gina wa kabir wuya an da yi sasallan fi ma kultuhu akbar la ya dafa wa kasiru min ulamai min ulamai musu banda la ya fi fil ilmi bi hafi jamila ilma ai ba su nufi ne ba ta da bai da ba ke da wani zaɓi da yawon amma sai zaɓi ne ke ji amma ga wani sunan wani ma ga yawon zaki da lalata su duk lalata kanu إنما نحن مسلمون أما الديانة آه مني الإمام الآجلي كتاب الشريعة في كتاب رقم 50 حدثنا أبو عبد الله أحمد بن محمد بن شاهين قال حدثنا الصالح بن مسعود قال حدثنا جعفر بن سليمان قال حدثنا المعلي بن زياد قال قيل للحسن هذا حسن قال يا أبا سعيد يا أبو سعيد خرج خارجي بالخارجية محلة عند البصرة ظن وكي خارجي وكي سنياكين قال خارجية كي بصرنا فقال الحسن قال المسكين مسكين دنا رأى منكرا فأنكره واللي عند يديه وسيوه fọ́ọ̀ká bí máa wà nǹkan òmìnir òkè á ṣígun ẹni tí ẹ̀jíjẹ jẹ̀gbọ́n náà wọ́n ti gáyìn ọkọ́ نعيم بن حماد الخزاعي ولد كتاب الفتن page 97 رقم 384 حدثنا ابن المبارك عن سفيان عن حبيب ابن أبي ثابت عن أبي البكتري عن حذيفة قال قال حذيفة إن الأمر بالمعروف wallahi alil munkari Hassan, woji koro be tunguri o mo ka waye tinde de e wandi yo wala na sunnati an tarfa'a silaha ala imamika madda min ya sunno le ji ko ti ga wa go rusha Ya ko de zanne na bi jad no ko do ki mo e do mo e jan amru bil ma'ruf wa nahi anil munkar Allah ya yi ah misali ada gangan emi karuwa jiki da nan da ci sharu ta emi karuwa yi shafi bu wajin tsa waji governor waji commissioner of police waji director ya fesa ta ajiye wai ya yi sinu sun koyo ila ila ila emi karuwa dana ya ci dana kiye jan ga ne daga mara fẹ́lú gẹ̀yìrù bìí di ngọ́ ilé ga ilé bi ebi fẹ́lú gẹ̀yìrù bìí di yé jù kàkà bà náwó yé dín dáná. ebo tí ibo wẹ́gẹ́ ìnàdí bá gbò dé àbẹ́lẹ́ àsọjà ẹ̀kọ́ àmọ̀fó ẹ̀wù na gòba zèjì tí ahu àwọn àkùdà kàfi kó àkùdà ahu zàgbé tí nàjẹ egu àti ma àmọ̀ ìgbàrú ìjàgbọ́n fún àti ahụ ya atọ ewo biye zagin ewo na ga tu asiru jiji fo ewo na aki aba aki awo ti la ye bara tu ya ula jana ayu ti ya ga jina zuwa ti police station la da so bo ewo de ga be gun wa ga ya lu wa na to bo so ko ba ni na we ki e de de buka buka wa buka wa wa le ga un ga la da ni ga ji da wa na wa jiri ayatin al masalihu wal mafasilu ka ta wa da ji ba ni na ji na wade ki bannabi na waje ale cabuya amma wa ale zabuya nan Allah kiyaye شيخ الإسلام ابن قيم الجوزية رحمه الله تعالى لتأتي إلى ابن الموقعين عن رب العالمين فولوم 3 15 16 فصل فصل فصل يتجول الفتوى فصل يتجول الفتوى فصل يتجول الفتوى مثال يا مفاري annan nabiya fasallam shari'a ni ummati ijaba inkaril munkari annabi la da shari'a ga al'umma wuje a ta kawaye tuyi liya suna bi inkari min al-ma'ruf ma yuhibbu Allah wa rasuluhu ko ebo liya suna ebo aje bi inkari bi inkari nazar ne jinda ne na ma yana

wa in kana yujudu wa yamkutu alahu ka so ko dai ne ne dubu uci ga wa hada nana kan inkari alal muluki wal wulati bil khuruj ke dukiya ga wa goye mushi ga e wole je de den gotuna fa inna asafu kulli wa fitna ila akhir da ibn qayyim ga inna gayi ya shari wa kenan حتى كرشي زامنه وقد استأذن الصحابة رسول الله صلى الله عليه وسلم في قتال الأمراء الذين يؤكلون الصلاة عن وقتها sọ́dọ̀ ìwádìí àlébì gan òun jí ìdìyú yà á etí àgọ́ ẹgbẹ̀ ṣínà yìí ìlàsàdàtà àgbẹ̀nu wọ̀kàlù àti àfọ̀lánù káàkiri yà á gùn á wọ̀kàlù àlébì gan láà máa kọ́ mùsùlùmí àdìgẹ́ ìdìyẹ sálànà wọ̀kàlù ìfẹ́ gẹ̀gẹ̀ lọ́rẹ́tì. ẹ̀gbọ́gọ́ ya zuji kula gangani da lamari na nan a magaya ga waga aye jeje lugwa aye jeje na shi wa lugwa na doku mini ugbo a shirka lugwa kai ta zunubi ka bayi roto bayan yau jikiyo ya bayi gama la imamul hajjawu ga وقل آلما إن الذنوب جميعها بكبرى وصغرى قسمت في المجود وكن عالما أتذي جيلنا إن الذنوب جميعها جذل ببين بكبرى وصغرى قسمت في المجود أظن بيجا قرآن ذا كبائر يصدعي من تجتنب كبائر ما تنعون عنه كفرانكم سيئاتكم فما في حد في الدنيا أو توعد بأخرى فصل كبرى على نص أحمد إن وقو جاغا وجي حجي جونا كواغا وقو جاغا ولا دعنا نظلم بكبائر دونا وزاد عتيد المجد أو جوعده بنفي لإيمان ولا لمبادي أبو شيخ الإسلام ابن تيمية وغير حسيد المجد معنى ياجي المجد أبو البركات gan ɛna aga ke gan gaba ne ga diɛ na o jɛ yi ma nya na yi bi kaba yi kɛ dɔn na o ti gan ka shiriki wa katlin nafsi illa bi haqiqa wa akli riba wa sirri ma kasinu hadi ka shirkin ka shirka ne gabe shirka agwalla da shirka ne shirka na zulmun ne da shirka zulmun ci kuro ne da shirka zalunci ci kuro ya bada shirka yi za tu ya wakati nafsi bai zawi ga bai zawi amuroba alugwa azazu alugwa azake alugwa mai otu mumi na mutane gidan faje za a wuce a nan zanaga mun nube diga na iya na ma ma da wata da jenna Allah ya wa da bolo ba wa ya ẹgbẹ́gbẹ́ wa dé wà ní pnc àtàkì èjì láti yóò ewu òjì gbogbo ẹ̀ láti wọ pápó tí wà á tẹ́ àtẹ́jì fún àlìkí á ní láyé dáàlì mùsùlùmí fi fòsò àti níbi ìní máa lẹ́nu sí dẹ́mẹ́n haram. wà á kele rìbá wọ́n sì rìmà kẹ́sìnú gàdí mí kàbá èrè ọdúnjì rìbá mí ní kàbá èrè ọdúnjì sí rí mí ní kàbá èrè ọdúnjì àkẹ́sẹ̀ sí. wà á kìlú ka àmúwá lẹ́lẹ́yẹ توليك يوم الذات في حرب جهادي واكلك اموال اليتامى من ذنبك بعد انه قالوا قالوا وجدوا كيكوجي وجدوا كيكوجي كبائر دونر ان الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونهم نارا وسيصلون سعيرا يجدوا كيكوجي كي ظالم شغل يا دار ادار انا جيت بقابل انا ادار سعيرا كيكوجي ewe egwu egwu wando chikuda print kadi wando chikuda print kadi wando chikuda goji ya nani wakino ataya kukufa ali kiyani na tawalli ka yawma dhati fi harbi juhar yendo zuji chikuda wali kada kazina thumma liwatu wa shurubuhum khumuran wa qat'un li tariqil mumahadi atinga nini yaka bairi wa kaza kazina zuji zina la taqrabu zina so ne to ba zina ma azani yatu wazani fajlidu kullu wahidin minhuma ya tajalda ya tida tin da yibe tida ba ya la ndo mi na ba din la ti tu kula jin awa ne on da o jan ma la futa kun fulu al kiyani ya bogo zina ji ni de tanja imam ale ko ne a ti gwale ne ba ta ne musulunci ko fiye kudi zagi zagi da tularu kiyan zagi ga ji jilba bu ma wala ce goje ku ka to bin da ko ga hu qur'anu aramu ku ye ji zuma da yoya ne kaza kazina thumma liwatu wa shurubukum min zuni be ka ba re zuji liwatu ganda fi fiye ku muran eje namal khamr wal maisir wal ansab wal aslam yidfun ina bari shaytani eje tin yare tiri tiri lagabiya ko

بباطل صنع القول والفعل واليد وسرقة مال الغير nan da doyi wayan zan waki asariq wa sarikatu yake ci bayi da yake cin zagi fakto ai yau ma ya gwa ko to ce la ta kuru amwalakum bainakum bil batili e ga ji dukiya da kan ganje gama ne ma annabi sa sallan ga inna jima'akum wa amwalakum wa aradakum haramun alaikum kawru mat yawmikum haza fi sharikum hadha fi baladikum hadha wal nibata wọ́n gẹ́gẹ́ bí ara àwùjí lọ́dọ̀ dúkìá náà yìí abẹ́rẹ́ dúkìá náà yìí gàtẹ́ yẹ gẹ́sà ní àkáǹtẹ̀ nígbà ìsà ní dúkìá náà yìí nọ́mọ yìí mútu tí a mọ́ gúdjà ètí bọ́dì yìí ẹ̀ńdí kìlá dá yà lọ́tọ̀ ẹ máa kọ ná ikán náà ń gá àti àjímọ̀ wajen duko wajen wajen sha waye yi kuyogo sheku yi yi dokun zarori azin yi kani wake ne da wake ya yi yugon kan ni ga yi bari kiwo ga ajin inda inda tuwa wala da ni mai gine zinu na waye yi wai ke la ya ke gazu na kai dai gazu ba ta kawo ga kin wa da ga dinu ga dinu ni ogo kun yo zuni ogo kun yo zuni kin na so wai eh inda ki do kure wa sarkati mali ligairi aw akli mali ko to wada wada waji bi batili sin il qawl wal fili wal yadi bi dabale ko de ko de tun un waya wafe ji su ni kire yi ga wuli a wajen da gudu sai gida kan gidi yi shi ji yi ne ba nu je ana ba ta akula akul waji wo da biribiri ga bane ba ta gajo to kwa jo na shahadatu zurin thumma kulli walidin wa ghibatu mubtadin namimatu mufsidi min zunubika ba'i ga wato jiriya ga mana ثم أقول لوالدين تزوجيا كي من شوي ويجي من شو تكو ولوتو ko wai lokaci wai da ya bini wuya wai tuwatu wai na amadi ne bayan sai ya fatan nan wace ya mace oji ko ka zara kuka Allah ta gudu illa ya wa bil walidaini isana wajibatu muhtadin namimatu mufsidi gani da ya zuci alki ba tuwa gazayi ta na nimanci kulo kuje la da kuma da zata na mama na diga ko a daga yake hannun limanci na zuwa aljanna da kiyaye yaminun gamusun ta yi kulli salatihi musallin bila turin lahu ta amudi mini sunu da yake bayi dodon wato doshi kuke kiyar gama nan tarikun li salati gan daga na kan lulu gwanin inna salata kan da da mu'mini kitaban mawquta sallah na waji na waji yo ta ce mu yo lawa da lokaci gona fa na fa min ba di mu kan fura da wu salata wa taba ushawati fa sawfa al kauna gayya zanu ci ajuz mu wa sallah ta ji zauki da ne gayya illa mata zai atu ba jina a sallah ta ji gigan tare sai kiyo wani sallah da lokaci wa wuta ke ga da wani wa joto bi amma wake ti ya fa ma na tu da wa saki na tu da wa ko ku shu da wa ruwa ne ta ke da da wani welo jimaya wa sallata diga dono ta yana ta sai ne bin rukuni addini dini musulunci zo kun bi salatil khamsi wa rifu qadraha falahunna inda allahi azamu shani agwa su sallah wuto la wajo mo pe mu ya bin ne masai ba sai jo inna salata lal janaiz indana fardul kifayati la ala layani sallah e janaiz e na wajina fọ́ọ̀lù ti fa ẹ̀tù kó olùfọ́jọ ayé àmáwọ̀ láwọn ojú ilẹ̀ náà. mùsùlùmí di látúrí ńlẹ̀rù bí i ta amúrí dúdú di sálà àmáwọ̀ à wà sálà jí wọ́n jìn àlùlá. wọ́n fún mi dúkà báyìí jí ìzàkùn mi lọ sọ́ra dùkọ́ ìsìlú ojú ọkùn wáyé jẹ́ kún lẹ́nu mọ́ra díkì wọ́n mú sọ bí rúbí wọ́n jìn lẹ́kùn ilẹ̀ kàwé gbogbo sálà náà wà jìnnà tó àṣùbà tó dùn amma gangan ke da ji sallah jana'iza amma babu alula ne zunubi ka bayi musallin bi gairi waqti aw gairi qiblatin musallin bi la qur'ani bil mutaakkid ni zunubi ya kada ne wani sallah wace wa al-qibla da gangan wani zunubi don kan na rata kallubo ni ka fitan falal wanda ne ka kiblatan tarda fa walli wajhaka shatr al-masjid al-haram kowa ita da ba kuranu guwa kulu tulkata layi sun isa zannin bil al muwahadi wa amlun li thumma layi sun makasiyatun wal kibra wal khuyala ẹ̀zá kan ló ń gbàgbé rá mẹ́tẹ́ èkì mírí kàbá èyí dáná wọ́n yìí lọ́tọ́ dèjì olóba ẹ̀tẹ́ èkì mírí kàbá èyí dáná wọ́n ládẹ́yìn jẹ́ ọba mírí kàbá èyí dáná wọ́n fi òye tí wòye mírí kàbá èyí dáná wọ́n fi òye fáàrí mírí kàbá èyí dáná látẹ́m sì fi áàdì maraha yẹ dàgá àgàtà tí èkì ń bọ́ mọ́ wá àgùsì ọmọ àwọn pàkúpá ọmọ àwọn pàkúpá díà ọgbà ezugata elie tiwe mu kaza kadhibun in kana yarmi bi fitnati aw al muftara yawman ala al mustafa madi qiyadatu ديوت nikahu محلل وأجرك عدل مسلم وموحد كذا كذا كذا من يزن دي كبائر يوم مو أنا بيجي أقول كذي يقول يجي ما يجي ebo na ni ebo na gama ne ji gwalo faji faji ji me na gande gamane ne ga sun gama ne ta tsaye ci mare ga zuwa ta ne bi mare ga ya zuwa ta ta ga zuwa ta musulmi ma da ya da gamane ne hukunu ma su faji ji ko sai za ga manu su da da ne bi kada yake da dole ki ya da da yusin ni kawo ni kawo tali eh ke ni kawo tali yo ni ko mane wani tale ba ba ni ba ne tale

Allah ya kiyaye wa ajluka adlin muslimin wa muwahidi wa law jidra bi muslimi wa sallama wa yasalu asalu e wa jega wa kuma ta da yin dodo no le no sai ka bai rubu be inama almu'minuna yaqutu muslimin ya yi yin goji la takatu wa la tadabaru ko wa kunu ibadallahi ikhwana وترك لحج مستطيع ومنوه زكاة وحكم الحاكم المتقلد من ذنب كبائر وجيك وقالوا عجل وقالوا ولا الناس يثبت من يستطيع إليه من الكبائر وجوجل وجون وقاوة زكاة وقاكي وامو من الكبائر وبيبسكم وإذا زوجك يا إذا تودوا باوكونتي un gaida littafi ya ce ki mako ya ce mutu gaskiya mace na gaskiya wanda ya zama shiga gani gawa ya ce mutu بحج لخلق واعتشاء وفطره بلا وضره في صوم شهر التعبد من يسند كبائر يسر رمضان دان يجب تاتيك اتيك اظن ويدجيو ويدجيو agadio kun gan alere so ko bo daji na jeni babu la ilaha illallah sai diga sun ba ti musiyama ila layli layli mala to me gije eh ngan wani kibi anin momobi na yi mamma ya ce yi mini na allah kiyaye mu yi zage wa ba wasu yau kowane jin aila ko wa kawulun bila ilmin alallahi rabbina wa sabbin ya fadin nabiyyi muhammadi mini zunubi ya ka bayi ne wa zuga mana wata wagaga wata wa an ta kulu ala layi ma la ta lamun wa gaga wajen addini so ko na waje yi ne ana nan zulubin ci kuwa wa sabbin da ta kwaji a sabi na bi mu da waje sabi a nibi ta kwa zulubin ci kwadon nan ibo so kwa da libe sabi a nibi da kada rabi Allah ani mu'minina illi bayu wani ka tata shajarati a ga ilahi ma ni jirina sabi jina fa in amulu bi misli ma amantum bihi فكديت دو أغيب غافر يا صادع نبي والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ko annabi ke ga la ta suba sai ga ji sabi shi goma la afaka duk misla wudin zaba ma bale ga mu da adi mola nasifa e bugo sabi ali bi di zewa ji mutunci na ko hubbu sahabatu qarabatu sunnatun alqi rabbi idha ahyani wai na wajiya sahabi annabi na bai zani annabi muhammadu ji na sunna annabi wasu ke ga ba wai annabi muhammadu ko sai daga kirke ce sahabi annabi jore وقل خير قول في الصحابة كلهم ولا تقطع أن تعيب وتجرف سيبقى وأن يجيب صادع نبجر قال سيجيب صادع نبي متنكما وقل إن خير الناس بعد محمد وزيراه قدما ثم عثمان الأرجح ورابعهم خير البرية بعدهم علي حليف الخير بالخير منجح صادع نبي فلا قبل نقاش عظيم النار وإنهم للرأس لا ريب فيهم على نجد الفردوس بالنور وإذا أنت قادوا في عجلة قوة شيئا نيما جفا بها نبي توقو نيما أتي أجي شري نيوكو شيئا نيما جفا ويسنة شوكو دراتشونا نيجب شارع بيدونا إن شاء الله يا بيدي كراتنا جي متتابعة yaki ya kibono eti maudu ya shi an ce usulu ya shi'a matsala ya taƙiya matsala ya imama matsala ya imamu je ni ne gaibu a kaza ce ya yi nishi a nufi sa sallan kaza ce na na isha mutunci ya sa ji a nufi ba ta arba matsala ya imamu ko da usulu ya shi ya gano ko insha Allah lokaci a bai na usulu ne ni ni ni wuce ciyo ki wula a ga tuba ta kawo ga lokaci a wayo wa majikatu wa maje dalili insha Allah ta lafiya ji shiri sai ta yi tun lokacin wuce musirin alalifiyani tarkuta na zojin minal bauli fi nasir hadisil musaddari a ya zuni ka ba a iriyo musirin alalifiyani ya gari fuski ne a ga ji da mutu ko to jin ya <laughs> a ya kowa kira ta zunubi me je ga ngade zunubi wa ji je bana zunubi wa ji je zalaka e zu ga bori ju la boru la bu ju jere kata go dan gwa ja un ji da no ma de sallari e bana ni sa sallan go kabaru ku ba ga sai ni azaba min mini bo da ni min ya wala sarzu min وإتيان من حاضت بفرج ونشرها على زوجها من غير عذر مماهد وإتيان من حاضت من ذنوبها كبائر يذنوب جماعي غند إن زاجين يدين حيلان فرجوه wanda zunubi ka ba rido na wai samu ni kalin bai da kulwa da fata da rin tọba yin yewe wa wa bodo ngoro wa wa takil haidata wa dubu ga sobu nge jala ma sobu da no la ji pata no ani bi gai ko e bogo e gudu ti aku ati na go to me inda yo to ma unga go ti ka be la mari bu imte ti bu mare na gi do ne la bu ndo mo de bo bi ka ba jo e bo so ko ate Allah kiyaye wa ilhaku gabi zawji man hamalatu min kiwa huwa kitmanul ulumi li mujtadi akin gaga ni yesu ni die ka ba yi lo za julu lawu de ba lo jo lawu julu ba bo wo ni ka ba yi lo ko mini ubo de man suku kitmanul ulumi e zawji ilmu la ilmu so sai ji layi ne wani la tubayyinu nahu lin nasi wala taqtumuna ya ga bayani da zan ge ma sowa ane diga man fi la an ilimi sana diga tiyan ilimi faka ta mawuce musona a jama Allah bi jami na agu da zami zami jiya emina e bago e inna lazina yaktumuna ma anzalna min al-bayyinati wal huda min ba'di ma bayyana lin nasi fil kitabi ulaika yal'anuhum la yal'anuhum la yal'anuhum wani amurka ke tunani ilimi wuje na sogun ba ndo ciona e za shi ki zaka za in ba ya taki ni gogun ni goka wucewa wuje ne gaskiya ne amma un ga gaskiya ga be gaga wale mu da ga wuya ki tunani ilimi gaskiya ne dana ki tunani ilimi gogun ba ndo ciwa kuyo وتصوير ذي روح وإتيان كاهن وإتيان عراف وتصديقهم ذي قال دي يدو دي تصوير يدي روح يدو وفوتو ولكو وكتي إذا عندي يا يا نم باباجي يا إلوجي يا وانا يتساجي لوني وانا يبادأ يجيه ilé ipá tá a bùn níbi wọ́n ní gbogbo àjíwù tí àwọn ajíjíwù tó dé bèé kaba yìí yẹn lè jẹ́ra yìí náà lọ ó yẹ ti àlùkà yìí nì gángan níbi ezù ló bá yẹn bá tó kí ẹ bá tó jàre wọ́n ní jíjàre kó a ti jíjàre ẹ̀gbọ́n jíjàre láyà jàre àdébìgbọ́n mọ́n àtàkà yìí náà. أو أرافا فصدقه بما يقول فكان كفر بما أنزل على محمد ذلك قالوا بها إبا سنتي كو لا جيتي كو كو بوكينا لأنه أكيد wani ta rufe na kiyaye ne sa san nan Allah kiyaye e bago wai tiyanu arrafo tasdiqukum zidi yanda yazo ce la ya gaskiya yau ce zulubi ka bai roro be ani daga man a taka ginan au arrafan fasaddaka wutu ya gaskiya da yana gane wani kafici yana tuya wa nabi sallallahu alaihi ne bugo ga da bukata ba eji wewo ewo wewo ili wewo lafiya wewo ajanna wewo aziki wewo nasara wewo olojija wewo babe sokwe idza sa'alta fas'alillah سجود لغير الله دعوة من دعا إلى بدعة أو للضلالة ما ولي غلول ونوع والتطير بعده وأكل وشرب في لجين وأفجر na sujudun li gairi la ya zuzu zabi azamet ne ji sai ta zuzu ka bai ruwo wa sujudin lai wa abudu ya ji zai da sai ce mai wuso ko la ta zulu li shamsu wala lil qamar ya ji da da gidi ma ji da ya samu ani diga mun ga ji za foro go ji ya zan da ti wa ga mu da zabiya bu e go ka kura go ruja kura ji musulunci e bo ne ma go kura ja ro ti la go wa jira go ti musa ko la da bi yuyi kura yuyi la talbisul haqa bil batili wa taktumun lima talbisul haqa bil bilbatiri ko wa taktumun al haqa wa antum ta'lamun da'watu man da'a ila bid'atin ezu shi shutu yi da yi shi bidiya wai da shi tarikar tijaniya tarikar kadiriya tarikar maulawiya tarikar na kashe bandiya akidar rafida akidar zaidiya ko akidar kawariju akidar murji'a akidar mutazila akidar jab ba ta ngole bidawu shi dana khairu wa kun ngole ene wa go na du adinya ne bi ngo alagwa so sunna alaikum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin wa sunnati al man adasa fi amrina za ma laysa minhu fa huwa dana so da da ji yo mada wuta gaji ah, da su sana ma gaji da wa me jeje na le ti wuta le ti wo le daga na mi tuna nga ma na gaji da wa me jeje wo chari na de wuti ja abba ya ri ka ta wa susu wa ga su wa la auzamu ye de ga na mi tuna تدبر كلام الله واعتمد الخبر ودا كرأيا رأيا لا يلائمه أثر وناجى الهدى فالزموا وابتدي بالأولى هم شيد التنزيل أنك تنجبر وكن موقنا أنا وكل مكلف ومرنا بقفو الحق والأخذ بالحذر ولكن تتبر كلام لك ما نصفه واعتمد الخبر ولو يجي عزيز علي ولا بوصم عزيز علي بقفوه wada an ka ra'ayan la yula'imuhu asar ra'ayin dole ma asar da jikin ya su mana ra'ayin su ciki wa nahjal huda e kwe bawu falzabu agwa su waqtadi bil ula ga jmu'a sai na gai hu shayi bit tanzila allaka tanjabir zanan shi adam ka kuna chaya da a chaya shi na zawo ga wasan ga sai ya nuni e bago wala takubiri iyan tazugu anil huda ga sai dan bidiyo da afa da kwe goro ma وتهدف ودي صدع دين وما فالإحداث يدني إلى سكر إبن وصاي ودعدي وجزالوين نجيو أنا سكرا وما قال وجام فحقا دلالته أما كيان أم وأكل وشرب في اللدين وأن يزوجين يزوجين ديبوين ديناريو ويزوجين ديبوين ديناريو في كبائر غلول ونوع والتطير بعده وأكل وشرب في الجيل والأبدل وجور لموس في الوصايا ومنوه لميراث وراث إباق ليابلي وجور لموس فنيج وصيك نولا ظالم تجود وسيك جو ngau jo wuje wode shofe ga wasu gogo wani wa ga ki tsariya so wo ga ki guba wato wannan ji wasiya zumo a ah, waga a ji wasu ci wasu ci ga gowa ba tiri ga mu ko a ne ga wasu lusu kafir ka ce waga a ci waga wasu ci ja gowa ba tiri ga waka ba yi ji baba mai ta ji cikin ga wuje wo wuje ya kuma ya ji wuje a sa da ji wa na ji ya wani wani na ba ta wuje sura ku sai gura nan waya a ne daga an tazara wa rasu saka agiliya ya ji wa shi bai da ji wa gune wa la ya adnabago khairun min an ta da'ahum alatan yatakaffafuna an-nas wanda alkhairi ga wallahi ya talaka ta da bayanan ka ga tan wala bayan na je bada lungu no gaskiya e bogo wa man huli mirasi e zuke bishi da na ji ogun ga da ta ji unwa to ke ka bai ne dan do ti ka yi sun ga ta kada ka wuri kaza ji unwa ebo ne wuye tutu melo a bi ngati e tuna wuye tu melo a ne so kwa duge ya kuli wo ku kulu ali de inu jina ama e ku e wo so ngaji bi jali na fi ma tarka liwalidani wala akra wali ni fa ni fi ma tarka liwalidani wala akra bu me ta be ki wanda kada ka a gu kikifo nga nga sai kaza an ji ngo e bo ne unju ma ka ku ne wo te ijo ne wo ya di li anu nga nu joge no gere na amma na wadai kan fiti folo fitina to ayo ngala ce ba do wala fitina ba da to ta ruwa fitina aje zume zan da caji aje le wo to la yan no bi sai ka bai iba ku ya abu gen do yi bi isyanu wa isyanu fi duburi bai kulli urratin ومن يستحل البيت قبلة مسجدي ومنها استثاب للربا وشهادة عليه وفي الوجع لكل توعد ومن يدعي أصلا وليس لأصله يقول أنا ابن الفاضل متمجد فيرغب عن آبائه وجدوده ولا سيما أن ينتصر لمحمد domin ka báyìí ló ìkíyà mùhàtì dúbùrì ebúdù tùbà ìyálù dẹ̀nà láti pàtàkì ka báyìí dánà bàmí tí a ti fẹ́ tirẹ̀tì nígbà káàkiri jìn ẹ̀dá wúya ìmọ̀ wá kúnyà wúya ń fún ẹ̀dá jí tọ́kọ́ àdúgbò gẹ̀ẹ́ zálí ti nẹ́rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rẹ́tì da ti ti wúji wúja wúlẹ̀ dá da wájú wọn dá kú ẹ̀jì náà sọ̀rọ̀ ẹ̀jì pírámàrì ebile láti èkó bá a ní ala ومن يستعيد البيت قبلة مزيد من الكبائر وبيضا كيه نكيو كيه لك عبد أنا ومن غامل هو اتصاب بالربا يبسود جوا ربا kunci banki kawai bai jiri bai ji shiga duko nga malla ilimi ya buyu wace da nga ta wace odi ya annabi sa sallan mun buku ci da ne fiska ku ba ya ci wala bi waji wa wala bi waji jis kun da fiska ne lawo da mu da fiska ne lawo da ne kun je da mu je yi ne ne mu je yi fiska ku ba ni tin ne ga ko da da mu da fiska to shi sun zamani ne kun je da jare ya ci mu da jari da sa ba sa wa wa a ومن يدعي أصلا وليس بأصله يقول أنا ابن الفاضل المتمجد من يسمي بها كبائر ولا من وجه يبقى نجي بابا ويانا bàbá wọn dáná aláì bàbá aláǹdá aláǹdá yìí kó wòye nàìjíríà sókún ebúrò ilé bàbá wọn ìtẹ́là kù yọ náà wọn fẹ́ dàjú lọ sí ẹ wọ́n jẹ́ kí n lọ sí òun láì bàbá wọn kẹ́ẹ̀dì ìlàjì náà wà ní wúdà tó ń wúdà fẹ́ kare ya liki kibu wajen emi oge kin da cewa da fiye wa ajiye ne ya sani a fiye a'a a ne ga malin saba ila a biyu wani gami ni wuce da ba zane ji babban ya alamu an na gairi a biyu mutu ɗorin zawon cikin babban wani ne gaskiya zanen wa kafin jiki ka rubu musulunci wani mun ka bayanin ci kwaji su ya tala ka na wato ujum ya bai wa kazatu inda layi gaji gaji a sai sashi gaji gaji a sai jin nore ya kulu ne ana wi ibn al-fadil li mutamajjidi wa jita musa mu yoni fa yargabu an abarihi wa jududihi wala siyama an yantasib li muhammadi kuji aka ke mu ci ruwa ganci especially bazbu kuji laminu ujiba ne muhammadu ne ya ja ne muhammadu yo sufi wunna shirun yadda mini shirun ya zo annabi bai zanya annabi mai ji sadaka sadaka ji baga ya aji ko annabi ga Allah ta alima na Allah na kullu sadaka ya ji baga ya ji sadaka zanya annabi Muhammadu jaya a waje shi ga wai shiru shirun nan boy kwaje waje sunna asile miliya ka kuna ma annabi dai jo na annabi ji annabi ya ji annabi ga ma min nabi Allah ra al-ghanam ajja alijin do ba sawadu kanangi wa kuntu ra ali makka a a wacce wai ya ji alibi wai cewa a lokuma wai jiye wuce to sun na ya alibi wai bayan ya ji wani gidan na ji ndakwa da kwa girkina wadda shi kawai ya san ba shi kawai ya ji boki shi kawai ya ji tsubu sai fala ya ji dawali sai ku kara mai gamar wajen rayu ya fawo ba a ya adị ya ya ji وغش إمام للرعية بعده وقوع على الأجمل, على الأجمل بقيمة يفسد وترك للتجميع إساءة مالك إلى القن ذا طبيع له في المؤبد وغش إمام من يذنب بكبايا بشوفو يعني غصة جزالين شيء إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى yawa ne bi dawo da yau lafiya bi fatake kin bo ba ku ta ka ni ta alita gani ga gaskiya الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر قال لا تعي فتاتين كيمبو يا ملك لا جابو أصلا كنيكني الزكاة يجي فرب يتقول يكما يتند لنا أنا بقول سبعة في ظله الله في ظل يوم لا ظل إلا ظله لابو كعبا دمو تجي لا توروا لا رشو إفوال سيامي فنادي وروا سيوروا يتكنا za fara imamu a da shi ne bi adalci na a na giga ma min abdin yastar illa ra'iya ya mutu yau mai mutu wa huwa gashin ni ra'iyati illa lam yuri ta jannati zando ne ga cido ya jama'i wuce jama'i wuce uta taji wuce ta yana zanna wa wai kai a na bi sallah sallah ga zandoro ne ga ci zai da ta guza guwa na ifa kyan da da zandoro hadithu ji mutai jami sajiru tọ̀rí rẹ̀ dárí ẹnà àlọ́ dárí ní àná adẹ́kì ni wọ́n á jiná gàtẹ́ pa ẹ̀ gangan pírẹ́sidẹ̀ntì yóò tún yọ gómìnà kan ẹ̀ gan ọmọ náà wọ́n tó lè bàbá náà bẹ́ẹ̀ ti ní ọ̀gbẹ́ni wẹ̀jẹ̀ adẹ́kì ẹ́ ẹ̀bá wẹ̀jẹ̀ adẹ́kì bàbá àdébìyẹ ìtẹ́kùnlá ẹ̀sùn lọ́sọ̀kọ́ wá àdìlú fi àwọn adìgbò lẹ́jẹ̀ adẹ́kì waga da yi na gani na wai lalaci tsakani abu mun ka lauzo da tafi ma laila abi ma kika da ji bakan da yake kila so go dana yi na madina wai fatima daga nan sa ko mai wuda ko sai ya ma ce wai lalaci kina feli to ba non ga ada ti go don eh da ji bakan tan na man ja sai jina tiyu kawai wujen da kare wujen hankali ya ta ji wuci kawai madewa haushi kawai wuce shafe nuke ne aya ga kila zanne je nine zanne mai da fiso ki justification wagon wa amma da ma ka tori mu ada shigo jono wato aga ga alwe ne ga da shigo zalunci na ji da kyare ya zaga gore ebe wai fiso na gogo hukumun alal ajma'i bahimatu su ganda ya zuci yanzu ke baganin mai dabba yi mutum duka ba yi bude su zai da ya jikin yin nan watar kulli tajmi sa'atu malikin ila alqin za tabin lahu fil mu'abbad yan da su shiga wa tsaye da lojin maya eh lojin maya izanu ji ali salati yawmi juma'ati aga salla ya fuye juma'i yi ka ja da ma sọ̀dá ilẹ̀ àdìgì ńlá yẹn gájì èjì pẹ́pẹ́ èlò ti pẹ́ńsẹ̀ ti dìgìlà èdè wo kí bèjì ní sálà ani ga zane ga salla jima wuta ga so ne ce bayan nga malla ni ni usulu sunna budo wa nara salata halfa kulli barrin wa fajir e be jima zuma ni zago ga zuma da dide ta ba zu dugo ga wala jima wa dugo ga jima di dan wone do lalati ko Allah ya yi so e be lokacin man shi ma ajabon nan ibe na jara na ajijina ya kasu sabon nogiri bane ga jiye na e ya ba ce ci ya bukwana lubo uyayi lada bane mai ga cibiki ta haji kuskure na ìpàgbẹ́ e yi ọ̀rẹ́ ń gbèjà ẹ̀kí èyí ìbàgbẹ́sọ̀kọ́ òun fàdé yìí òní àti èwú yà yìí subhanaka allahumma bi Jika, Ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sha jazakumullahu

القرآن المنشور ويتجع وتكيب مع مثل المعنية يتكلم المسلمين وقال هذا الوقت إن لو جميع وإذا دور عندك المال دورة أو وقع فيها نظم لنا أنظر إيش وكيف نظم لنا لا أثناء بمنشي وبين الكبائر لنا إكما وشويون دايلو بشين وشويون دايلو بشين إكو ويأتي لهم ويأتي لهم Agora, na vez de cabai, de cabai, não chegou, ele chegou, e na vez de cabai, não chegou, e وكيف كبائر وجه بويا لا يشرك لا ولا يشرك عن نفسه ولا بكيا so bí a ṣàwọ́ra ìkọ̀kan ni lẹ́sùn náà ìwọ́ ìdáwùlù ìgbèjì lákàtún ìjìnlẹ̀ nàṣúwẹ́ ìwọ́n ìdìbò sí àlẹ́ ìdòṣèlú ní ti àrá ọba fún akọ́ta lè ayé ìkọ̀yẹ́ tó bá di àjọ ìdìbò ìdìbò bá táwọn fẹ́rẹ́ ìdìbò mọ́lọ́dẹ́

kanji ɗalibin na zai kana wata tubuna ko mai da wani izi lori kayan toci a ma'ala ba zai rafi ai a da ilmi ko da wayi da jahin ciya da min yawon da ya ce mun yi fatawa da kuye ko tun kasuwa na da wanzu da wani ya tsari wajiban na ko bai da wajen da hawa toci a kayi da mutu ko gai kudu ila sabi da rubik bil shekmati wal ma'aibatul hasana ابن القيم الجوزية وجهه مقلنا وقام عليها الحكمة الرغيكية وعبي وعد بجيزي وقال لزايد تاتيتو ديو في يودس ايتينا زغاليدي ندتو النولا إذا يفيدي إلى جزا جزا بشكتا يوم يوعيني تو على فيا وعلي وشنا يوم قريب نجاري يوم قريب نجاري يوم بيوعيني

kokari ya zawaki bayan ta alkhairi da ba alkhairi na da ya tuwaki na wai biyu shi nan wa mo yi da ya fi cewa ya ne da wani da tun da da nan fasu wani e wani ta kai da zai bayan da wace da ba musulmi mishi mace shara da lokaci ke dai ta juji da wa ba juna shara da ta fita ce yadda zai zai yi wani وكل يرمى شكل زين دون شرعي الأربعون النووية يدي فجيكي وانا سيد شداوا نتو ومن كبه حديث من ذلك مر عليكم منكرا وليغير بيدي مبر بيان يعني ممكن كل شيء ساندورو كوا عليك انكار يتيا اتدري نو يتا تكون وانا وشيدي وشيدي لا حديث من ممكن تيجي اتفاق وقت ده ساندورو ليه لو sai wadanda wani sarauta da uku da ya talaka shiya mun cikin su na waje yau talaka shi wani na waje yau su ci jari wallahi tallahi da kan da shi wanda ta tuji dawa da bai da shi mun yi furu wani har ma kun kashe da ya so da zai je yuna domin da shi ke kuma na kiya mu lafa ya ko ne da na da ya yi ne wani wani wani ya fi nan da a wai ta a da wani ko bai ke ga gaggawa wuce makaba wuce yore wani kwazo ya sai mata wani su da zuwa a ko ci tuwa da yi musa to da ba su abu a maki da zuwa ko kula da hu kaunar laifinan da annahu ya tazarka a yaksha ka su su koyo koyo ka kira turo ba ko mani gizo shi to ku ci ba wani da muhammadu sallallahu alaihi wasallam gama da dawa maka wani dole kafin shi amma shi yan kuma rufe na yin ne kushe hukumar wa da yi kan dole kokarin wata na kashi waka tuwa ilimi ina nabi muhammadu fesi na dawa sallallahu alaihi wasallam wuce hukumar kure shi shi kushe yawa ki tsara ka na shafi ma wani cewa a ne ya zuwa na wajen na wajen ko cikin na wajen ta wani

na ne na balina ce da zabar da yi mutunta a wake ya ce da ta gizo shi ne rubutu da ya ce jama'a musulmi shi a tara wani jiwa zikarai da ba uku ciki da wani shirma ne eh, kuma kawo na to a gagai da ya rimare wallahi tallahi billahi lalli wato shi baukan dole wanda certificate gari su kamo da labari adiksi shisharari sanan ne uba da kiro in za su feti na yi wata cikin guro amma lamara ya shi ba tana daukara ta kwa da fita annama ma za ku zo shi jiwo da fita annama wanda ta kada iri daga batoci ba قرآن وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون. توجي لا wani جواني هالجاري sai يا جانا بيه يشوي وابن وقال وما كنا معذبين حتى نبعث رسولا فاتا كشاني لو بايدي مسلمشو شاني لو بايدي مسلمشي governors in the house of prayer house of assembly na kuwa da fida annaba wa ebe da sashi haka fi yi rajewar addini na kwakwa da ya shi kwa mai tun da yau sa Mungu amekuja kukamili yoenda wa. Yesu tukaye opa. Limwenzi Yesu kwa leo ndio hii na wa. Mungu karai wakati wa kutanaji adwa baya. Biwazi tani kafe tu adala tu leo ndio alkhairi na wa kwa David anamwa. Sema kwa kwa kutetea jana hicho. Ibn Abu Bakr Fati abadisando sheba. Ngone ene kwa sana ikifia atetea la chenu rakia uma kuziliwa kuziliwa mdhamini hiyo mawani utasira sojoma ya mutumishi setu kama china mambadura inaungaya alama ya alkabairo wao kabairo ijamu hiki ya kabiratu ama wakakie etuye kabairo jamu eba mwya aliini shibu wakaye tumdo tona socha ngaselu na hati katimu wana ege fi ìwé kíyàn hajji ṣìbà ó ṣì ní na sayi na umar bin wa shaba bin da sahaba shi abdurrahman bin auf shi na shaba bin da ana mana da wura da shi na eza wu eza ita ya ci shaya wajen so ne hajji yau ya tuto wani na rufe hajji ne ya kiwo gaba da na rufe na tafi welo a lawa da jan una idea que va a ir yo. Es un tronco nada atrás, es sacando la voluntad, es una a ir. En el lápiz de Aguluna Mora y Estaba Dumba, en la Mara Aguluna Tributuní, nada. Hasta acá es un tronco nada atrás, es la antorcha, kwe tuntondo ne musheto kwani fea da yunga pate tuna ne yunga kabairi amma ya tuntondo da ke sifar ki sifar da shigo bida na ya wikiyo kodai to kabairi na jika to ce ga yi da in shattani ku kabairi a mazu da auda anu nuka sir ankun sai ya ake kabairi na jika kawo ki tuba da agwayon ابن تيمية رحمه الله لا يمكن أن يجد حتى لو قالوا تقول كذا أفاد ويجد غير بيوجي وعاد كذا أفاد ويجد غير بيوجي لا يمكن أن تحتاج بغيرتك وإتيان صغاري رجل ونتكي وكباري رجل وقال الله يوم تبشي يوافق في نبطوش اتلا بوكا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تنسوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صحوفا به جماعة المشي وأتمنى يسنتج كاكاي أما يقول لك شو من كاتم يوانا يسنتج إنتي وما إن كان يمكن كرم بشي جامعة هذه مصيبة وصلت تشتي ما بيانا وأتمنى مجاتي فارو نجيب فإنتي shagari da ba su yi na an ne ke zai yi da mini keji a sai wa an wa ta jiki ne wani gwagwa an ya maka to ba shi mini keji wuce ma aka yi da wani mai ci gaba na wani mai shiga mini kayi da ya dawo ilmewa na wudana kafin lafiya guda ake da shi wata kafin wasiwa da wuce na wajibi wace wuce gbogbo jama'a mai wuce ili kiwo na maka to ne mai ce wana wa da karatu ya dawa da shi e duro wa sai ji wàhálì ẹ̀mọ́kòrí ìlújì ẹ̀mọ́kọ̀ọ́rí wàhálì lànà wẹ̀jìn wẹ̀kún ẹ̀kẹ́ bá kó ẹ̀jìkì náà ló dáná gábé zàwájì yìí so níṣà ti dé arkawa shiga wani nisha ne so make jun so ba wuri da mawaje ya gindu wani jihar haka gina wa roƙe na wa maje wakina wa lafiya ta arkawa shi ne jiro jina shi ba na fiye fan da jihon da eji ne ba shi da hajji hanzar da harin su so amma yi nushi ya ci ba ro a ko ma a majin ba gona si haki na kida yi wani bawa na ke wajibi haki ya mutu na kida jibi na maji mutu ya ne ba ci wo je moto ta ala ya zaga mutu jin na yi du ya ne da ji ka tuji so business na najeriya wata kila ko ke tun ko yadda shi an ga nga alaji wasu bai kun wasu na haki yan dirba ne ja wani dawo to a ci belo kaya ku biya hauri sai ana ko faruwa shi da hajji har ma mota adina a to da guba wato da kika ta to drobo to adina bai ne shin biya na wani ya ce wa yaga na gobe kin moto na to mota kuma adina ya ga ya na kashi injo ha biya na ne ta shi ne je ba roje na ga idan waje yi ko a ji fata don wayo ga lugo ko go to ko kuma na shi yo ga lugo wayo ne wa go ne ko kan lo shi ko ne shi da na ga na wani jima ga haiki wani kina ja ya shi waje jinan jino ja bayan jino ga ba ku wani an gwani an kai ba gaja ya ci jini ga milai wani ban ko kuma wala ya wasu an ji wato ga adam ciki kai ka tawo ba gaja ya ci zuwa sai da ne ba cin ran yawa ya ce canji to ta ran yawa ke bago shi ya wannan ga ya to ka shi yaji ya wannan yaji dola da labari ga ya wannan wala yi no gulushi ina shi na nan to ce wajibi wannan ya ba ga ta sai ni na jibi wannan wa gobe ari kashin ga wuce lugwa ni ni shi ne dubaro da jama'ira jima'iro na ce jima'maji da wanda aji aji kari jima'abu ara ce ba zai gano ga ɓoye ɓoye ko inda shi ware ke kuma kasna na jini a ga wajen kofe ba zaro ga aji fiye da yan siyasa shi islamawa goyi na ya zai ya ce a ce bushi masalaji ba na ji ba ranar nan ní ẹ̀kú ṣe ẹ̀jẹ̀ bá wọ́n yẹn láì jẹ́. Ọlì ọdẹ lèlé rẹ̀ tí kí é gẹ̀nà bẹ̀rẹ̀ lórí bí ìrìjì kàtó. Ọlì ọdẹ tí kí gẹ̀nà bá náà ìrìjì o, ìrìjì kàtó. And ẹlà mẹ́gà ìrìjì kàtó àti èdè àkúrí. Lack of àkúrí náà jẹ́ ìdè kàtó jíyàn náà ngala jeli ati asileje ipata ni ye wuye waru ilaga ẹgbẹ wọn eji kàtó yíta títí bá ní wọn á tẹ àlùlá àlùlá tẹ mọmọ dọtọrọ ìgbẹgbẹ ní òkú yìí dábùtọ ara wọn kì í dé wọn á bẹ̀rẹ̀ sálọ kàwé ló kìtàbù fìyàmì lẹ kàtó ọkùn wa níwájú tí makanta lọ́dọ̀ tí ká kìtàbù fìyàmì tuntun oníkẹ́ ti kìtàbù zakati ẹ́ẹ́ tó gbè kí àwọn àánú ẹ̀là jí ètò ìgbà tó ìfẹ́ ìdí ẹ̀ ìfẹ́ ìdí tí àmọ́ rẹ́gà jí orí ají wú jí wá kìtà wò láti jí wá nìka wò jí wá tọ̀ láàfò jí wá kúlù wò jí wá kẹ̀sẹ̀ jí wá kẹ̀sẹ̀ jí hálù wá gẹ̀dẹ̀ kìtà wò wúyú kó wò tí wọ́n náà yé ti tẹkìnìkà ìtẹ́ kìtà wò wúyú lè jí bẹ́ẹ̀ ní gbòrògbò bí ẹnu tẹ̀ jí wò ẹ̀là ajá rẹ̀ kàkà mẹ́rin wà jíjí ẹ̀ wà jẹ́ òkú ń jíw ẹgbẹ́ bọ́ ti sẹ̀bi láyé kàní ìgbìndọ̀bẹ̀ á ní ẹ̀mọ́ náà náà

annabi sa sallan ko shi ya yi daga bayan wujo madina har wato jirgu layu afrahan wani ga inna lawa ke tibo halarci go ko mu ba hugu ya zuciyo da zane jini musulmi ne har kai mu kwaki ba amma ya wannan na waya layu ba ni na ta ga yan zozo umbe da ajin ajali wa mai ko bata waza enyu ya fayin shi aje kondo bayin da ki bungo da sauran su je na je na account number wodo ga gubo da ya wode e tuwa wale yo ja ja ji bayani ga e ba tai ne ga ba ja to awo ji sadaka da ko ga wallahu a'lam zana ege zane shogo nke diga fe da laye daga porto ko station bo da aga alado ta kuwa ya laya faruwa ta ji na zawon ci ta ji hanjali a ga wayo ya di ya ebe a ga wo jiya a ga wo ya jiya qaddara Allah wa ma sha fa'al kullu yusibana illa ma kataba Allah lana wuki mata ga yabo bai wa da so kwaji a ga jima na lanu je jiya wani wo ga ji sa nuwa ti do bayan family ujima amma a ga wala jiyo ya gudowa aka ji jaji ba ne la mota gbe no zamu ti kanu mu chawo mota mu chawo la ni da to la wa ko agẹ́dẹ̀ ẹgbẹ̀ mọ́tẹ̀ dánúwẹ̀ tí ó ti di reckless driving àti dáájẹ́ òjì kápùnẹ́ pa zùndọ̀ ṣìkẹ́ jìnà zúgún òtí tánà arúnwọ̀n amẹ́ iná wàrẹ́tò iná kọ́ọ̀kì ní àjẹ́jẹ́ náà bàwọn ti gbàgbọ́ àgbẹ̀tọ̀ zàlẹ́ sí àyàjí àdàtọ̀rọ̀ oṣù náà wọ́n take place àmọ́ akó di oṣù sọ àti oṣù ẹgbẹ́ ilé business tó ṣojú àwọn gbé dáájẹ́ àjẹ́jẹ́ náà àgọ́wọ̀ láti ẹgbẹ́ ni wọ́n jọ wá ọ̀gbọ́kùnrin àkùnjẹ́ kó ala ara dé tu bàgá náà wọ́n máa wà ní. Tàníká jẹ́ ní ẹgbẹ̀n náà na ni ó Wò ká yìí gàgbé ọ̀dọ̀ náà ọ̀dọ̀ òun ó jẹ àlùkò ọ̀dẹ̀gẹ́ mi dáa yà wí. Kó wọ́n ké èdè yẹ sẹ́ńtẹ̀ tó na rìfúrẹ́sì náà wọ́n gan gùn kàtó nga yi na wọn a àwọn na ìmìtì wọn nga yóò la. eba mẹgẹ ẹgẹ bi ga ayàwó àmàwọn lálá kó eba tí a jẹ àdèyí náà gẹdẹ mú ebolo lálá dùn wọn wà kúló kó. ẹ̀sà yi masalaci a ba da yi jeji ni ke yanzu rosi ga wuce wa majide ji na arami mo bayani tiwo a magaskiya fi sabilai domin masalaci ci ko da na ibadu yau da sauransu ko a da bayanin majalisun shara

啊，你看，你看这边，六十块钱，也是比较一点高一点，看到他讲过去，看到他六十块钱一斤，哎呀，话这个高头去哪里？你看，然后，呃，我也是在大润发六十多块钱一斤，哎呀，我操，你妹，现在我来讲讲，老外，老外，老外，现在那起码肯定要二十多块，你来。